nínú ọ̀rọ̀ ọlọ́run ìwọ lè kà nípa ọpẹ́ ẹnìkan tó gbẹ́kẹ̀lé jésù pétérù gba jésù gbọ́ a sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì í bí ìwọ bá gba jésù kristi gbọ́ a yóò dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ ìwọ yóò sì ní ayọ̀ yìí pẹ̀lú tẹ́tí sí ohun tí pétérù wí nínú ọ̀rọ̀ ọlọ́run olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjíǹde jésù kristi kúrò nínú òkú sínú ogún àìdíbàjẹ́ àti aláìlábàwọ́n àti èyí tí kìí ṣá tí a fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yin tí a ń pamọ́ nípa agbára ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn nínú èyí tí ẹ̀yin ń yọ̀ pípọ̀ bí ó tilẹ̀ ṣe pé nísinsìnyí fún ìgbà díẹ̀ níwọ̀n bí ó ti yẹ a ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò bà nínú jẹ́ kí ìdánwò ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà tí í lọ bí ó tilẹ̀ ṣe pé iná la fi ń dán kí a lè rí fún yín àti ọlá àti nínú ògo ti ìgbà ìfarahàn Jésù Kristi ẹni tí ẹ̀yin fẹ́ láì rí ẹni tí ẹ̀yin gbàgbọ́ bó tilẹ̀ ṣe pé ẹ kò rí i nísinsìnyí ẹ̀yin sì ń yọ ayọ̀ tí a kò lè fi ẹnu sọ tí ó sì kún fún ògo.